lórí ọ̀rọ̀ ikú wòlíì olórin ẹ̀mí mọ̀rẹ́nìkejì Adélékè tí ayé mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run kì í ṣe ìròyìn mọ́ wípé Ẹ̀gbin Ọ̀run ti dágbére fáyé ó ti káyé ó dìgbò ṣe wọ́n sì ti fi eérú fún eérú wọ́n ti fi erùpẹ̀ fún erùpẹ̀ egbin ọ̀run ó ti wọ káàlẹ̀ lọ. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n sin òkú Mọ́rẹ́níkẹ́jì wòlíì olórin ẹ̀mí Mọ́rẹ́níkẹ́jì Adélékè egbin ọ̀run tí wọ́n sin tán oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ èrò tiwọn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 lórí ètò fún tòní òun náà ni ọ̀rọ̀ nípa jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn ètò àwọn ìgbésẹ̀ láti fi ọba Olúbàdàn tuntun jẹ. oríṣiríṣi ìpè ni à ń gbà oríṣi àwọn èèyàn ni wọ́n ń pè wá àwọn míì text message wípé níbo ni nǹkan dé dúró lórí yíyan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun oríṣiríṣi ètò ńlá ti ṣe oríṣiríṣi àlàyé àtúpalẹ̀ ọ̀rọ̀ ńlá ti mú wá lórí ìkànnì yìí lórí jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun débi wípé ìgbésẹ̀ tí ó wáyé gbẹ̀yìn àti mú wá fún yín gbígbẹ̀ tó wáyé gbẹ̀yìn tá a mú wá fún yín òun náà ni wípé eh, àwọn afọbajẹ nílẹ̀ Ìbàdàn léyìí tí ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọ̀gbà oyè Rasidi Adéwọ̀lú Ládọjà tó léwájú wọn a ti sọ fún yín pé wọ́n ti mú ìwé orúkọ Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bíi ẹni tí ipò Olúbàdàn kàn wọ́n ti mú ìwé yẹn lọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n títí di àsìkò tí à ń sọ̀rọ̀ yìí tí à ń ṣe ètò yìí àti ìgbọ́ nǹkan kan lórí ìwé orúkọ tí àwọn afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n mú lọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba àbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ àti gbọ́ nǹkan kan lórí rẹ̀. Uh, tẹ́ bá sì gbàgbé tẹ́ bá rántí ojúṣe àwọn afọbajẹ nílẹ̀ Ìbàdàn ojúṣe wọn ni kí wọ́n jókòó kí wọ́n fẹnu kò wípé ah lágbájá lágbájá ò ní ipò olùbàdàn tọ́ sí o ńlọ́kàn o tí gbogbo àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àfọ̀bàjẹ àwọn olùbàdàn kanṣu tí wọ́n sì buwọ́ lò ó wípé bẹ́ẹ̀ ni ojúṣe wọn ni láti mú ìwé orúkọ ẹni tí wọ́n bá fẹnu kò sí pé ipò ìtẹ́ olúbàdàn kàn ipò olúbàdàn kàn ìwé tí wọ́n bá fẹnu kò sí tí wọ́n bá kọ orúkọ ẹni yẹn sí tí wọ́n jọ fọwọ́ sí ojúṣe wọn ni láti mú un lọ sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nípasẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba àbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ léyìí tí wọ́n dẹ̀ ti ṣe ojúṣe wọn bẹ́ẹ̀ ojúṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni láti buwọ́lu orúkọ ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n bá fẹnu kò sí tí wọ́n bá yàn wípé yóò bọ̀ sórí ìtẹ́ olúbàdàn tilẹ̀ ìbàdàn lẹ́yìn ìgbà tí gómìnà náà bá lẹ́yìn ìgbà tí gómìnà náà bá ṣe ìwádìí àti ọ̀fíntótó tirẹ̀ tí òun náà sì rèé pé ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ́ o tí wọ́n fẹnu kò sí o tí wọ́n fọwọ́ sí o wípé ó yẹ lóyè láti bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. gómìnà wa láṣẹ pẹ̀lú agbára tó ní gẹ́gẹ́ bí gómìnà àti níbàámu pẹ̀lú òfin àti ìlànà fífi ọba jẹ nípínlẹ̀ ọ̀yọ́ gómìnà láṣẹ láti pé òkè o ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ ìbàdàn ẹni tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ wípé yọ bọ̀ sórí àpèrè olúbàdàn tilẹ̀ ìbàdàn pé ọyẹ lóye o ọlẹ́tọ̀ láti buwọ́ lò ó lẹ́yìn ìwádìí tó bá ṣe ọlẹ́tọ̀ láti buwọ́ lò pé ọyá kí ètò gbígbadé gbígbọ̀pá àṣẹ kó bẹ̀rẹ̀ gómìnà sì tún láṣẹ lábẹ́ òfin pẹ̀lú agbára tó wà níkàáwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn ìwádìí àti ọ̀fíntótó tó bá ṣe tó bá rí kùdìẹ̀kudiẹ àìtọ́ àwọn nǹkan tí kò yẹ lórí fi lórí ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n fi orúkọ ẹni tí wọ́n ń lérò pé tí wọ́n fẹ́ kó bọ́ sórí ìtẹ́ àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí gómìnà bá rí i pé ó láyẹ ó kù díẹ̀ káàtó àwọn àmúyẹ tó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó ní kò ní àwọn ìgbésẹ̀ tó yẹ káwọn afọbajẹ́ gbé wọn gbé gómìnà lọ́lẹ́tọ̀ọ́ sì láṣẹ láti rí i pé ẹni tẹ́ fọ́kọ rẹ̀ ránṣẹ́ o òun ò buwọ́ lù ú òun ò fọwọ́ sí i òun ò fàṣẹ sí i nínú òfin nínú lábẹ́ òfin àti agbára tí ó ní gẹ́gẹ́ bí gómìnà ó lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìgbọ́n kankan àti ìgbọ́n kankan lórí rẹ̀ gómìnà ò tí ì sọ kankan àti tí gbọ́ pé ó buwọ́lù tàbí kò buwọ́lù ṣùgbọ́n ohun tí ń bẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé àwọn afọbajẹ wọ́n ti mú ìwé orúkọ balógun Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n fẹnu kò sí tí wọ́n buwọ́ lù wọ́n ti mú un lọ sí ọ̀dọ̀ gómìnà nípasẹ̀ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba àbílẹ̀ tí a bá ti wá gbọ́ tuntun tá a bá ti rí tuntun lórí ètò àti ìlànà yíyan ọba olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun a padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí láti wá jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀ tuntun tó bá ṣúyọ lórí rẹ̀ ìyẹn báyẹn ká mọ́ pọ̀ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ikú wòlíì olórin ẹ̀mí mọ̀rẹ́nìkejì Adélékè tí ayé mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run kì í ṣe ìròyìn mọ́ wípé Egbin ọ̀run ti dágbére fáyé ó ti káyé kó dìgbò ṣe wọ́n sì ti fi eérú fún eérú wọ́n ti fi erùpẹ̀ fún erùpẹ̀ Egbin ọ̀run ó ti wọ káàlẹ̀ lọ. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n sin òkú Mọ́rẹ́nikẹ́jì wòlíì olórin ẹ̀mí Mọ́rẹ́nikejì Adélékè Egbin ọ̀run tí wọ́n sin tán oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ èrò tiwọn ìwòye tiwọn lórí ikú Egbin ọ̀run àmú táwọn èèyàn ń sọ àmú wá fún yín lórí ètò yìí ṣùgbọ́n ká tó mú wá fún yín ẹ jẹ́ ká máa fi dára wa lójú tó sì yẹ ká ti mọ̀ tipẹ́tipẹ́ ni wípé kò sáwáyé mọ́ kú o kò sáwáyé mọ́ kú gbogbo ẹ̀dá tó bá ti wáyé ló máa tọ́kù o ìyẹn dájú ọjẹ́ wòlíì ọjẹ́ ìránṣẹ́ ọlọ́run ọjẹ́ ìránṣẹ́ ọlọ́run ọjẹ́ wòlíì ọjẹ́ gbajúmọ̀ ọjẹ́ gbajúmọ̀ olówó olówó ọlọ́lá ọlọ́lá ọlágbára ọlágbára dandan ni kú tó o bá ti wáyé dandan ni kó o kú níjọ́ kan ìyẹn sátẹ̀yìn tó dájú nìyẹn ṣùgbọ́n etí ọbẹ̀ lẹ́dùnmarè tí ò fi yẹ́nì kankan tó fi ń jẹ́ olódùmarè òun náà ní wípé kò sẹ́ni tó mọjọ́ tó máa kú kò sì sẹ́ńtọ́ mọ sábàbí ikú tó máa pa á kàn mọ gbà ládùúrà á kàn mọ á mọ rò ó á mọ sọ ohun tá a fẹ́ fọlọ́run ni kò sẹ́ńtọ́ mọ̀ ọ́n á mọ bẹ ọlọ́run ni sábàbí ikú tí mo fẹ́ kú rèé o ibi tí mo fẹ́ kú sí rèé o bí mo ṣe fẹ́ kú rèé o gbà tí báyìí ń gbé ìdìgbà báyìí á mọ bẹ ni kò ṣùgbọ́n kò mọ̀ ó sì lè gbà ó lè má gbà á ó lè gbà á ó lè má gbà á. so eh, pé ẹnìkan kú gbajúmọ̀ kan kú olórin ẹ̀mí kan kú eh, wòlíì kan kú èèyàn eh, kan kú kò yẹ kíyẹn di isu kò yẹ kó di isu torí pé ntọ́ dájú ni kú ntọ́ dájú ò ní kú. àná àfi bí a fi ṣe kí ló dé most especially you this kerubu stuff this white garment stuff ah in fact tó bá gbọ́ ìkà nìyí ah ìkà ohun tẹ́ ò lè sọ nígbà tó wà láyé gbogbo yín náà lè appreciate ẹ o gbogbo yín náà wá sẹ́ ah kìnìkan kìnìkan kankan ṣùgbọ́n ọlọ́run ti fún everybody lọ́rọ̀ sọ ikú mà ti fún ikú mà ti fún lágbára ọlọ́run ìwọ tó ṣàmì lórúkọ jésù mo tún sọ lẹ́ẹ̀kan ò ní kú fọ̀tayọ̀ oh oh ní kú fọ̀tayọ̀ that lady in fact ọlọ́run má jẹ́ ká rí it's like kẹ́hìn sọ pé èèyàn kú fọ̀tayọ̀ ah ah ah ẹ gbọ́ kí ènìyàn àgbàlagbà kó tó ti tó lè tó bí irú ìránṣẹ́ yẹn wọ́n wá gang up wọ́n wá para wọn pọ̀ wọ́n sọ pé ẹ ẹ ẹ kí nìkan tó tiẹ̀ sọ yẹn náà ẹ ẹ ọlọ́run ló mu. ikú kéèyàn fi sọ pé ikú èèyàn kú kó sọ pé ọlọ́run ló mú ọlọ́run mú yàn fún ikú Ọlọ́run ló mú on the first of April mo ṣe program ní bíbá yìí mo sọ mo tún sọ nǹkan mo ní ah mo ní ìràwọ̀ ńlá kan máa já mo ló máa milẹ̀ gan-an ó dẹ̀ máa mi social media ẹ má gbàgbé nínú oṣù yìí ni o inú oṣù yìí dádì gan ló tún rán mi létí wípé ah bó ṣe ṣẹlẹ̀ báyìí dádì ni pé ah mẹ́sẹ̀gì tó sọ mẹ́sẹ̀gì tó sọ mo ṣèwádìí pé ah òótọ́ ni pé ah, mo ní ìràwọ̀ ńlá kan máa já eléyìí òun ṣe pé kinní kan mo ní Mohbad lẹ́ ń sọ lọ́wọ́ mo ní ìràwọ̀ ńlá mi tún rèé o tó máa tún mi mú social media gbigbigbigbi mo lọ máa mi social media gan níbẹ̀rẹ̀ oṣù April yìí ni mo ṣe program ibi tí mo jòkóó sí rèé tí mo ti sọ òun ni mo ṣe sọ wípé bẹ́ẹ̀ mi náà ẹ wo bálágogo bá lù lọ́la mo mọrú nǹkan tẹ́ ẹ máa sọ ẹ níṣẹ́ bó máa ń rí àbí kò ń rí mo rí lóòótọ́ mo máa ń ríran bọ̀tì tọ́lọ́jọ́ bá dé èmi fúnra mi ò lè ríran ara mi ṣe gbọ́ àjùlọ ọlọ́run ni tí alágogo bá dé tó bá máa lù mi ò lè rí ọ̀rọ̀ méjì yẹn lọ dì í mú òun fúnra rẹ̀ ti wá sórí láìfù mo sọ fún some months after that month tí mo sọ mẹ́sẹ̀gì yẹn ló sọ wípé bẹ́ẹ̀dẹ̀ yìí ń bọ̀ màmá kí ni kí n fún yín mo ní fóònù tí mo fi ń ṣe program mo ló ti jábọ́ ó ti fọ́ àwọn olè má wọ́ọ̀rì fóònù yẹn gọ́gọ́ dẹ̀ ni màá rà fún yín. she gave me two hundred thousand I supported it with eléyìí tó wà lọ́wọ́ mi which everything is almost nine hundred lọ bèrè ẹ̀ iye tán tà nígbà tí tí dọ́là ń hàn tì lọ́wọ́ dẹ̀ ni bó bá rí tó bá lẹ́sì nísìn á jẹ́ gbà tí dọ́là drop ni nígbà tí dọ́là ń hàn tì oṣù bíi mẹ́rin ta sẹ́yìn sí mẹ́rin ní o nígbà tó fún mi ní owó yẹn mo fowó kún òun ni mo fi ra fóònù yìí ẹ gbọ́ ó fún mi two hundred thousand mi ò dẹ̀ tí ì rírí sójú. So but àwọn ìkan mẹ́sẹ̀gì yẹn tí mo fún tó confam tó wò pé ah, ah no ó ní pé mọ́ mi mo ti sọ ó dẹ̀ di birthday mi ó dẹ̀ ní wípé kí ni kí n fún yín for your birthday ma kí ni kí n fún yín mo sọ pé ah, ẹ wo once tó ti bèrè yẹn ò ṣe surprise mọ́ o once tó ti bèrè mo nǹkan tó dùn mí tí mo mọ̀ pé mo need ní time yẹn ni mo sọ so ó dẹ̀ dijọ́ kejì ó ti gbàgbé gan ọjọ́ kejì ló ní pé ah hey, mami mo ti gbàgbé ẹjọ́ torí ọlọ́run please mẹ́sẹ̀gì yẹn wà lọ́wọ́ mi bí mo lè kà torórí tiktok messenger ló wà ó ní ẹjọ́ nítorí ọlọ́run mo ti gbàgbé ẹjọ́ ẹdúró ẹ̀fọ́ ẹ fún mi lákàá nọ́mbà yín ẹjọ́ mo ti gbàgbé pé àná àbíjẹta ni bẹ́ẹ̀dẹ̀ yín ẹjọ́ nítorí ọlọ́run ó mo kàn ń wọrí kìíní sí mo kàn rí pé wọ́n sẹlẹ̀bírẹ̀tì bẹ́ẹ̀dẹ̀ yín nǹkan ọkàn ní ẹjọ́ nítorí ọlọ́run ókè nǹkan mo dẹ̀ drop ẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo drop wẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo rí two hundred thousand ohun tó bá tí ìwọ náà bá ṣe wọ́n máa sọ tó bá dẹ̀ yẹn ohun tó ṣe nìyẹn o that is only thing tí mo mọ̀ tó pa èmi àti ìrìn àjò yẹn pọ̀ lẹ́yìn yẹn mo invite ẹ̀ fún programu mi mi ò rí sójú mi rí o wọ́n náà wọ́n nítorí pé ẹ kì í pẹ́ ẹ kì í pẹ́ rọ́ọ̀pù ènìyàn ẹ ayé ò kì í pẹ́ rọ́ọ̀pù èèyàn ó lè dọ̀là ń sìn gbá ìyá yẹn kinní kan nǹkan tó wà wá wò ibi tí mo wà ń bí ẹgbẹ́ kan ìrà ẹgbẹ́ kan òkè ni mi ìdẹ̀ torí ẹ̀ banújẹ́ i'm living my life jẹ́jẹ́ mẹ́mbà tó wà ní ṣọ́ọ̀ṣì mi tó bá kà wàá dààmú mi ò sá eré so you cannot rope me on anything ohun tó pa wá pọ̀ nìyẹn many people ni ènìyàn ló ṣàfi mọ́tò ṣe gift fún mi fún birthday mi so that is only thing tí mo fi ṣe kí ni which tiktok ló jẹ́ ká ká rí mọ́ra orí tiktok yìí náà dẹ̀ ni from the beginning títí ó fi dé ẹ̀ńtánítì ẹ̀ báyìí ẹ gbọ́ tiktok yìí náà ni mi kì í ṣe pé bóyá wọn nà wọn lórúkọ ọba tó ní májẹ̀mú ẹ mo ti gbọ́ mo ti máa ṣe ẹ gbọ́ ibi tí mò ń lọ rèé èmi ò bàyàn jẹ́ o mi ò dẹ̀ sá eré bó bá jẹ́ pé èèyàn sá eré láyé ni ó pọ́sibù kó o má bá mi ní lẹ́fù tí mo wà yìí mo dúró de ọlọ́run mo dẹ̀ ń mẹ̀ǹtẹ̀ ìrìn àjò mi ẹ gbọ́ ah kábíyèsí ọ̀rọ̀ ti lọ jù lánàá ọ̀rọ̀ àná ni mò ń sọ yìí ó ní ọlọ́run mu eégún kòròdú ló yẹ kó wá jó fún un mà tiẹ̀ ẹ ọlọ́run mà kó mà ṣe dáadáa irú èmi tó tiẹ̀ bí sírú bẹ̀ báyìí máa expect ebú <laughs> kí n dàgbà tó mi máa dàgbà lágbára ọlọ́run wàhálà lé ayé anybody dẹ̀ ni nǹkan tó lúkúlùkù bá kọ ni nǹkan tó lúkúlùkù bá kọ òun ni that is all ó lè fi kún ó ní kò sí ẹni tó lè fi ìgún wọ́ báyìí ìgún wọ́ ọwọ́ kan báyìí kó fi ṣe kí ni kó fi kún ọjọ́ ayé ẹ̀ bíbélì ló sọ bẹ́ẹ̀ from here ó ní pé jẹ́ kí n wọ̀n measurement ó yá jẹ́ kí n wọ̀n ó fẹ́ wọ̀n nìyẹn o ó lè fi kún either minus from it ó lè fi yọ kúrò ó dẹ̀ lè fi kún when it is time time náà ni irú èmi tí mo tẹ̀ sọ pé inú ìdílé tán bí mi sí nìyẹn ẹ máa tẹ̀ ẹ máa rọ̀rọ̀ sọ o. you can plus or minus that is it you can plus or minus o ò lè fi kún láyé so therefore ẹ gbọ́ mi lónìí wọ́n bá ti ń sọ mọ̀ wọ́n bá nǹkan tó máa sọ sí i lágbájá Mohbad kú ah, ó mú gbóni wọ́n máa sọ tiẹ̀ náà lẹ́yìn ẹ̀ ẹnìkan kú. Ah. tẹ́tà ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó ti kú àtàwa tá à ń sọ̀rọ̀ nípa ẹni tó kú àwa náà kù níjọ́ kan àwa náà kù níjọ́ kan ní tó dájú ni bẹ́ẹ̀ ni ẹnìkan ò sì lè bẹ́ẹ̀ nìkan pé à ipò tí ẹnìkan ò lè sọ pé à ipò tí ó wà lọ́dọ̀ Ọlọ́run rèé ipò tẹ́nìkan wà lọ́dọ̀ Ọlọ́run rèé nígbà tó kú tán kò sẹ́ni tó lè sọ kò sẹ́ni tó lè sọ tó lè fọ́ gbáyà yìí pé à lágbájá tó kú o tàmẹ̀dùn tó kú o ipò tó wà níwájú ọlọ́run rèé o rárá kò sẹ́ni tó lè sọ so ẹ̀mí máa sọ ìsọkúsọ ìwíkúwìí lẹ́yìn ikú gbajúmọ̀ kan lẹ́yìn ikú ọlọ́lá lẹ́yìn ikú ọlọ́rọ̀ kan èmi ò rí gẹ́gẹ́ bí iṣu bí ìgbà pé èèyàn kàn fẹ́ máa máa máa máa create content òun lè mírí sí òun lè mírí sí. Eh, nígbà tí egbin ọ̀run tó ń kúnlẹ̀ síwájú olódùmarè rẹ̀ tó fẹ́ máa bọ̀ sílé ayé kò sẹ́dá alààyè kan tó wà nínú ayé lónìí tó mọ̀ gbà yẹn kò sẹ́dá alààyè kan tó wà nínú ayé lòní tó lè sọ wípé òun mọ̀ gba tí egbin ọ̀run o tó kúnlẹ̀ tó yan àyànmọ́ rẹ o ìtọ́yàn rẹ o bó ṣe yàn rí ìgbà tó lò máa kú rẹ o ìgbà tó lò máa lò rẹ o àsìkò tó lò máa kú rẹ o bóun ṣe máa kú rẹ o kò sẹ́dà tó wà nù ayé lónìí tó lè sọ bẹ́ẹ̀ egbin ọ̀run gan fúnra rẹ̀ gan gun ò mọ̀ tó yàn án bó ṣe yàn wá ló dé tá a ìwòkúwèé tá sọ̀sọ̀kú sọ lẹ́yìn ẹni ti kú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 títí ọ̀la tátún pàdé lórí ètò lórí ìkànnì yìí ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa o.